exclusive from PraiseDrops.com. aláyé ń wo màá yán èmi aláyé. calor. hallelujah. Bàbá mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ni bàbá mo dúpẹ́. Mo dúpẹ́ Jésù ẹ̀ látòrí mi dé sàlẹ̀. Exclusive from PraiseDrops.com.